ire in mo fẹ́ bàbá ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi yóò mọ̀ dáa fún yín ẹ máa ráàánú gbà ojú ò ní tì yín gbogbo ọ̀tá tí ń halẹ̀ mọ́ yín lórúkọ Jésù Kristi ẹ ó ṣẹ́gun wọn ẹ̀yin lẹ́ ó borí o ẹ dẹ̀ ọlọ́run láyé yín ẹ̀yin lọ́jọ́ bí òní happy birthday to you The Lord bless and keep you, and the Lord will make his face to shine upon you. He will grant you peace, he will grant you joy, and he will grant you your heart desire according to his will for your life in the name of Jesus Christ. Ní ọjọ́ orí titun yìí, ẹ ó ní ìgbéga titun. Ó ti rí Jésù Kristi Olúwa wa. Àmín. Psalm thirty-five ẹsẹ̀ ten. Ó lákàlà Psalm thirty-five ẹsẹ̀ ten. Bíbélì wípé gbogbo egungun mi ni yóò wí pé olúwa ta ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tó lágbára jù lọ àní tálákà àti aláìní lọ́wọ́ ẹni tí ń fi ṣe ìkógun ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣé ẹ rí tá a bá dàálẹ̀ tá a bá ní ká tún sà tó bá jẹ́ pé tagbára èèyàn ni àwọn kan ń bẹ tí wọ́n lágbára jù wá lọ. èyí tó sì wà nínú èèyàn ni pé àwọn èèyàn máa ń fi agbára jẹ gàba lórí ẹni tí wọ́n bá lágbára jù lọ ni ọ̀rọ̀ mi ò yọ people want to dominate ẹ má ti rí pé àwọn ní agbára kan tó bá ti ju tiẹ̀ lọ wọ́n á fẹ́ fi rẹ́ ọ jẹ mo rántí ń gbà tá a wà yunifásitì tá a bá ti pariwo pé a ó wá ń da òtì yìí wọ̀n ọ̀gá wa kan a ní àti gòkè ló ṣòro ó ní tá a bá ti gòkè àwọn tá a máa rẹ́ jẹ ó ní wọ́n pọ̀ ń sálẹ̀ bó ṣe máa wí fún àná nígbà náà n tóun ní lọ́kàn ni pé téèyàn bá ti lágbára kéèyàn fagbára ẹ̀ rẹ́ èèyàn jẹ ni ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn bàbá wa ní wípé kò sí ní tààfà gbà á sí wọn náà fi rẹ ọmọdé jẹ ni òwe Yorùbá ni mò ń pa yẹn kò dẹ̀ dáa tó níbi tá a kà láàárọ̀ yìí wọ́n ní Ọlọ́run Olódùmarè ó máa ń gba àwọn tí ò lágbára lọ́wọ́ àwọn tó lágbára jù wọ́n lọ come on mi mọ ogun tó dàbẹ̀ ni pé ó lágbára jù ọ lọ mi mọ ọ̀tá tó ń tẹ́tìn rẹ̀ láàárọ̀ yìí Ọlọ́run ó gbà ọ bẹ́ẹ̀ ni mo sọ gbẹ́kẹ̀lé ọlọ́run torí ọlọ́run ni alágbára jùlọ tí máa gbàgbára lọ́wọ́ àwọn alágbára tí wọ́n fẹ́ fi agbára wọn rẹ́ ọ jẹ ó kọ ọlọ́run nìyẹn ọlọ́run máa gba ìdọ̀bálẹ̀ àwọn alágbára gbẹ́kẹ̀lé ọlọ́run sádi ọlọ́run képe fún ìrànlọ́wọ́ yóò sì fi agbára rẹ̀ yóò fi ràn ọ́ lọ́wọ́ ó yá tẹ́wọ́ jẹ́ ń gbàdúrà fún ọ lórúkọ Jésù kí agbára ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ kí agbára ọlọ́run kó dìde fún ọ kí agbára ọlọ́run kó gbé ọ níjà gbogbo àwọn tí wọ́n lágbára jù ọ lọ tí wọ́n dojú ogun kọ ayé rẹ lónìí ọba tó lágbára jù lọ kó gbé wọn ṣubú níwájú rẹ kó sọ wọn dẹni lẹ níwájú rẹ kó dẹ̀ra àánú gbà ìjáde ẹ lónìí kó jẹ́ ìbùkún ìwọlé rẹ kó jẹ́ ìbùkún gbogbo tí ọ̀tá bá sí láti ta ọ lọ́fà àánú ọlọ́run kó gbé ọ fò gbogbo ẹni tó bá ní tó fẹ́ ṣe ọ níbi lórúkọ jésù kó fọwọ́ ara ṣe rà rẹ̀ kó ráàánú gbà lónìí o ò ní gba òwe òkèèrè kó bú sẹ́kún o ò ní gba ìpè ọ̀fọ̀ lónìí lópin ọjọ́ òní ó fò fáyọ̀ ó sì jíjú ọpẹ́ àlàáfíà nígboro wa àwọn tí ń darí wa kí wọ́n ní ayọ̀ kí wọ́n ní àlàáfíà kí ẹ̀mí ọlọ́run kọ́ mọ̀ sí fi wọ́n sílẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ lópin ọjọ́ òní ó jíjú ọpẹ́ lórúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the African Church Solution Campground Samuel Wange Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí rẹ́ ayọ̀